wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin fi an-nar ada kwa Allah subhanahu wa ta'ala abasi o ninu olare ninu ninu ikere iti obowa to mu wasan to je ki alema seku li akoko yin o je ki alema lori ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ó jẹ́ kálí máa tẹ́kù lórí ọ̀nà ọlá ọ̀nà ọlà ọ̀nà èyí tó tọ́ as-siratul mustaqim alladhi la àmìjájá fíhì ìlànà tó tọ́ èyí tí ò sí ìwọ́tọ́kùn ìwọ́tọ́sí níbẹ̀ alladhi jama'ana ala ta'atihi ọba tí ó wù nínú ọlá rẹ̀ tí ó jẹ́ ká lè máa kójọ lórí ìpẹ̀lẹ̀ àtẹ rẹ̀ ìkójọ láti jọ lára ẹni létí ọba Allah subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam nínú nǹkan tó dà jù lórí lẹ́yìn يقول الله سبحانه وتعالى في محكم تنزيله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر Allah subhanahu wa ta'ala ó búra pẹ̀lú ìgbà wá ní dájúdájú gbogbo ìran ọmọnìyàn wọ́n wà nínú òfò àyàfi àwọn tó ń fẹ́ dákọ̀ yìí innal insana lafi khusr illa alladhina amanu àyàfi àwọn tí wọ́n gba Allah gbọ́ wa amilu salihat tí wọ́n jẹ́ ń ṣe iṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bọ̀ wa fi ma níbẹ̀ yẹ wọ́tàwá sọ̀rọ̀ lè hákí wọ́tàwá sọ̀rọ̀ lè sọ̀rọ̀ kí wọ́n ti tún jọ ń gbára wọn níyànjú lórí òdodo àti sùúrù ìdá ìpàdé ti mọ́ra wọn hálà àtàwá sí ibi lè hákí ìkójọ lórí ìjọ máa fẹ́rẹ́ ẹni sákèjì ń tọ́jà nínú tí Allah subhanahu wa ta'ala tí ó bu tó sì ìwà tó gbé wá ni abdiyar subhanahu wa ta'ala komai yau rai ko nínú ìgbésí ayé wa àyà tí wọ́n ní kí ájọ gbàgbéyẹ̀wò rẹ̀ kájọ fi náà wa létí ká fi náà wa létí òun náà ni ọ̀kan nínú àwọn àyà Qur'an èyí tí ó kún kẹ́kẹ́ ó kú ní àkọọ́lẹ̀ ọba ní ká kò gbọ̀n bí wọn gbòògùn púpọ̀ ṣùgbọ́n ó kún kẹ́kẹ́ ní ẹ̀kọ́ àti àǹfààní ayé àkàtọ́lẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fi ó wà nínú àwọn ayé àti Allah subhanahu wa ta'ala tó sọ̀ kalẹ̀ gbẹ̀yìn nínú Qur'an alákọ̀ọ́lẹ́ ayé yìí ó ń wa létí nípa ìrìn àjò ka tí a rìn gbogbogbòyà ó rán wa létí nípa ìdúró kan èyí tí a dúró gbogbogbòyà kí tó lọ síbi àyà yẹn kákọ́ lọ mọ̀ wípé tí èèyàn bá fẹ́ gbọ́ sí tó yẹ kọrọ èèyàn fẹ́ gbọ́ sí tí yóò mi tí kò sí níta lè pè ní ìsìnlọ́ọ̀dì níbẹ̀ orí ẹ̀jẹ̀ níbẹ̀ kó máa ka Kùránì alápọ̀lẹ́ kó máa ka Al-Kùránì Kitabullahi subhanahu wa ta'ala khayrul mawa'id ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala Al-Kùránì alápọ̀lẹ́ àwọn tí wà sí okun sí jùlọ èyí tó sì jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń wọn ní olùsíwà sí nísìnyí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi ìlànà yìí máa fi ọ̀rọ̀ ọlọ́run bá àbọ̀wà nẹ́bí sọ́lọ́lọ́wọ́ alẹ́dọ́là yìí máa fi tẹ́wà sí àfìgbà wípé tá a bá fẹ́ sí èyí tí yóò mi ọkàn tètè nítòótọ́ o ká máa wá àwọn

àwọn nǹkan tí wọ́n rò wípé lọ́kàn ara wọn pé àwọn ayọ́ dáadáa ní máa ń ní ọkàn tètè bí ká máa pè tàn.